والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من عناصر الله إليك الجنة وأجمع ربي وبي أتي وبي إنني إنما في لين tẹ ẹ bá gbìyànjú láti rí kórí islam òdodo lẹ́wà lórí súnà nàbì sọlọ́lá àti sẹlẹ̀mà lẹ́ńtọ̀ ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí pé àwọn ọmọ yín dẹbí orí islam làwọn náà wà orí súnà nàbì sọlọ́lá àti sẹlẹ̀mà lẹ́ńtọ̀ nítorí pé ó ń bẹ nínú ìṣòro ńlá eléyìí tó ń ṣẹlẹ̀ sáwọn òbí pípé òbí àti ọmọ wọn máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà tó ṣe pé ẹ̀sìn tí bàbá àtìyá ń ṣe ọmọ lè kọ̀yìn sí ìlànà tí bàbá àtìyá ń tọ̀ ọmọ lè má bá wọn tọ̀ ètò túmọ̀ sí wípé ẹ̀gbìyànjú ẹ̀gbìyànjú tó ẹjọ́ yìí tó bá gbé tó bá gbìyànjú tó láti gbọ́ táwọn ọmọ yìí ti wà ní pọ́lọ́rọ́ wọ́n ti wà ní kéékèèké láti gbà tí wọ́n ti ná nìkan kan jù yín lọ lẹ́sìn gbìyànjú láti máa tẹ̀sán islam àwọn lẹ́sìn gbìyànjú láti máa tẹ̀sán náà náà lọ́sọ̀ lọ́wọ́ àìsọ́lá gbé wọn. ìyá tètè lẹ́yìn ìgbà tó máa ń dàgbà lójú rẹ̀ ti ń là títọ́ yìí nìkan kọ́ lẹ wà láyé téèyàn púpọ̀ ti ń bá a sọ̀rọ̀ ó ti dẹni tó ti pé àwọn èèyàn ní ń bá a sọ̀rọ̀ yóò gba ọ̀rọ̀ wọn yẹ̀wò ẹ wá tẹsẹ̀ wá máa sọ fún ọmọ pé láàmú lọ́nà sunna anabi sallallahu alaihi wasallam ọ̀nà àlàyé téèyàn ti gbọ́dọ̀ dúró. ó ń pe ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣe kó ń ṣe islam káàkiri lọ́mọ òun ṣe islam òun ṣe sunna ọmọ ìyá aládàáda alẹ̀ àwọn bàbá àwọn àyà kọ́rọ̀ bá wá sojú àwọn èèyàn táwọn jọ́rẹ̀ wọn tó bá sojú àwọn èèyàn lọ́jọ́ alábàáṣe wọn ojú ọmọ wa ti bàbá wọn nígbà tí wọ́n bá ní ahán lọ́gbẹ́jọ́ báwo lẹ ti tètè tọ́mọ tiẹ̀ tọgbà ọ̀nà míì tó yàtọ̀ sí tiẹ̀ tó ń gbà tí wọ́n ń ṣe Islam tó mọ̀ ń ṣe kẹfẹ́ rí àbí lágbájá pọ̀ ni ìwọ́n náà bá tán lọ́ba lónìí tí wọ́n ló dé bó lẹ ti tẹ́ ó ní à ọmọ yìí ò náà kò tẹ́ yí ọ ó gbìyànjú débi kan lọ́nà tó kó gbogbo èèyàn tó ọmọ ìpè náà bàbá yìí o màmá wọ́n gbìyànjú tó lọ́mọ yìí láti ìgbà tó ti wà ní kólóró kó tó wá ti kó di ìdàkudà tó fẹ́ sọ́ra rẹ̀ dà. báwo ni lágbájá ìwọ tó wà lórí súnà tí wọ́n mọ ọmọ rẹ ń ṣe àdáda lẹ̀ ọ̀rọ̀ ni bí ìyànjú wo lọ gbà pẹ̀lú àwọn ọmọ rẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ike tó ń bá lọ àwọn ọmọ tẹ́lifíọ̀n nǹkan tẹ́yìn bá ń ṣe wọn ní kó lórí rẹ̀ lókun ìgbà tó bá yẹ pé ẹ ti mójútó wọn dáadáa àmọ́ ìgbà tó ìgbà tó mójútó wọn dáadáa láti ojú ayé yín lẹ́sìn rí pé àwọn ọmọ yìí gan ọ̀tọ̀ ní tí wọ́n ṣe ọ̀tọ̀ ní tẹ́yìn ṣe òbí kọ́kọ́ kọ́kọ́ mójútó ra ti ẹ̀gbìn alára kí wọn lọ rí lórí ẹsẹ̀ òdodo lọ́wọ́ ọgbọ́dọ̀ mójútó rárẹ orí pé lánàá nàbì sọlọ bá àdìsọlọ lọtọ nígbà tí wọn bá ti ríra rẹ fún ṣe ó gbìyànjú pẹ̀lú àwọn ọmọ rẹ ọyẹ kọtọ ó jẹ pé àmọ́ bímọ láti fi dájọ́ fún jahanna nítorí wípé ẹlẹ́dàá wa ti kọ́ wa àwa ló kù ká lo nǹkan tó fi kọ́ wa ẹlẹ́dàá wa ti fi wá mọ̀nà àwa ló kù ká má kúrò lórí mọ̀nà. torí abẹ Allahu azza wa jalla kọ́ran kálukú lọ lórí ara rẹ̀ kọ́ran kálukú lọ lórí àwọn ọmọ rẹ̀ olú ẹlẹ́dàá mẹ́tọ́wá lọ́mọ aná ọjọ́ kọ́mọ náà tara wa jáde subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.